bismillahirrahmanirrahim dr praise on the beat Alafia, áńgẹ́lì mi ò ní sùn. oríwó ya òkú wa tán. ọ̀la kó bá ya kún ọlọ́run ọba. ewé ń já. ọ̀la kó bá ya kún ọlọ́run ọba. ewé ń já. ewé ewé ajẹ́. ewé ń já. àwọn lè rí bá bọ́ sóhun mi lò jáde awalu alakiru asọhiru abatinu ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé alárágbá yìí dáníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹnu. ẹ èyí tí mo bára sọ ní òní ni bí a ṣe lo àtẹ́lẹwọ́ wa àwọn àgbà máa ń pòwe pé àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ lóòótọ́ ni wàláì sẹ́rí àtẹ́lẹwọ́ wa tí ẹ rí tí mo ra ṣàlàyé ń sìn yìí sẹ́rí nǹkan tí a máa ń ṣe fún hmm, ó o tá a máa ń lò fún ó pọ̀ èyí tí mo wá ní òní ìwọ́n tó bá máa ń kọ̀m̀pìlẹ̀ pé ẹ promise and fail ni o o ẹ tó bá promise ẹ wọ́n ń bùṣẹ́ tàbí ẹ ẹ wọ́n fún ẹ ní nǹkan lè ní ó di ọ̀la wọ́n fi dàgbà padà lọ́wọ́ ẹ̀ sẹ́rí lóòótọ́ ọlọ́ba lọ́ba tó ń ṣe ọlọ́ọ̀ba ni ọba promise òun náà dé tán ni fail mm, bẹ́ẹ̀ ni torí pé ìgbà míì àwọn ọmọ èèyàn bìlẹ̀ fún pé téèyàn kan bá ti promise wa a máa ń wò pé àà lórí tí ò fi ṣe nǹkan yẹn fún yín tí ò bá sí orin náà lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tó lè ṣe fún yín àmọ́ sẹ́rí yìí tí mo fẹ́ ṣàlàyé fún yín ẹni tó bá jẹ́ olóore tí ọlọ́run hàn sí ẹni tó bá jẹ́ olóore tí ọlọ́run àṣekínni bẹ́ẹ̀ ni sẹ́rí iṣẹ́ nǹkan yìí ó ó kéré gan ó kéré nu ayé ẹ rí i pé tá a bá ń sọ̀rọ̀ ń gbà mí nípa ọ̀sẹ̀ a máa sọ pé ọ̀sẹ̀ àsínà ọ̀sẹ̀ àsínà ọlọ́wọ́ bá ní ọba tí ó ń dènà tó lè ń ṣí gbogbo àwọn èyí tí à ń ṣe sábàbí sọ̀rọ̀ mi yé àmọ́ lóòótọ́ ọlọ́ọ̀bá lọ́ba tó ń dènà tó ń ṣí sẹ́rí ọlọ́ọ̀bá ó wà láàyè tiẹ̀ ni àdéhùn sì ni pé ẹ̀pẹ̀ mi ó dá yín lò ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní agbára láti fi ẹ̀mí òkùnkùn láti fi búlọ̀kù wéèyàn tí wọ́n bá dẹ̀ rí sí ọlọ́ọ̀bá náà ni wọ́n ké sí sọ̀rọ̀ mi yìí ọlọ́ọ̀bá ni wọ́n ké sí torí pé wọn ò ní ṣe nǹkan kan lẹ́yìn ọlọ́ọ̀ tọ́lọ́ ò ní mọ̀ nípa ẹ̀ ewé kan kò ní jábọ́ lára géwé igi lásán kó tọ́jà kọ́ lọ́mọ mọ̀ nípa ẹ̀ ká máa sọ didi èèyàn tọ́lọ́ dá so tí nǹkan kan bá séèyàn bí aburú kan bá séèyàn tó bá jẹ́ pé látọ̀dọ̀ owó èèyàn ni ó gba àṣẹ lọ́dọ̀ lọ́ni àmọ́ ìwọ tí wọ́n ṣe aburú sí tí wọ́n náà bá wà òkè ó ti bẹ lọ́hùn kan tó dé ọ̀dọ̀ lọ́hùn so irú wọn sọ pé adẹ̀wà sakiri sásàsì kò ṣẹ̀ wàá mú un kò lè mú nítorí pé ó ti dọ́dọ̀ lọ́hùn kó àwọn ẹni ibi sọ̀rọ̀ mi yé so bẹ́ẹ̀ nìkan bá wá dé ọ̀nà tẹ́ bá wá lo ọṣẹ asínà ẹ̀yin náà fi bẹ ọlọ́run ni ọlọ́run ló sínà kì í ṣe pé ọṣẹ tẹ́ ẹ lò ló sí sọ̀rọ̀ mi yé ṣé wá rí èyí tí a fẹ́ ṣàlàyé fún wa yìí kódà tó jẹ́ pé nínú lẹ́nu bàbá tèmi mo gbọ́ pé istighfar tẹ̀rí yẹn astaghfirullah bí ọ̀nà bá di gágágágá tó di gan wọ́n tẹ̀yìn bá sa astaghfirullah wà lọ́wọ́ ló sínà fún yàn sọ̀rọ̀ mi yé so sẹ́ẹ̀rí gbogbo kíní ìwọ̀nú ara wọn ni kí ọlọ́run kó má fi àìsàn ìdè tí ò ní ṣe túmọ̀ láéláé kó má fi dè ẹnìkọ̀ọ̀kan wa sẹ́ẹ̀rí eléyìí tí ẹ̀yin ẹ̀dàn wò ní ọdún tàwa yìí kẹ́ wá wo nǹkan tọ́lọ́wọ́ ṣe fún yín ilẹ̀ ilẹ̀ lásán bí táwọn èèyàn ń tẹ̀ mọ́lẹ̀ bóyá orí yẹpẹ̀ wọn la máa ṣe kíní sí ẹ jẹ́ ká dúró ká fi ọwọ́ wa dúró sákùn ńlá ẹ wá jẹ́ ká da ṣúgà sí àárín ẹ̀ tá bá ti da sí ẹ wá jẹ́ ká gbé ọwọ́ wa ká gbélé orí iyọ̀ yẹn ọwọ́ ọ̀tún yìí ká gbélé tá a bá ti gbélé ká wá ṣe àdúrà lórí nǹkan tá a bá fẹ́ lẹ́yìn ìgbà náà ká wá sọ pé ní kí olóore mi gbogbo ibikíbi tó lóore mi wà kí wọ́n tètè wá wá mi rí gbogbo ibikíbi tó lóore mi wà kán wá mi rí kẹ́mi náà dé fẹ́ ṣe ara mi lọ sọ́dọ̀ olóore mi a sì àdúrà bó bá ṣe wà lẹ́yìn yẹn tá a bá ti wá ṣe tán ẹ jẹ́ ká gbọ́ okùn bẹ́ẹ̀ iyẹ̀pẹ̀ tá a dà sílẹ̀ yẹn ẹ má jẹ́ ká dàrú ẹ jẹ́ ká fílẹ̀ bẹ́ẹ̀ ká lọ ká wo nǹkan tó lóun ṣe fún wa nínú ọdún tá a bá ṣe ẹ wo kò jù bẹ́ẹ̀ lọ èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè ìtayémọ̀sí wọn jẹ́ ẹ̀rí tó bá dìgbà mi àtúmọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé wa ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílíkò fún àní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntà sí àtẹ̀yí tà àti ṣètò rípìtì àti. tàlàkùn báyà kú ọlọ́run ọba. ewé ń jẹ ewé ń ewé á jẹ ewé ń jẹ. àwọn lónìí dábọ̀ sóhun mi rẹ̀ jẹ́ dìbò. lala alawalu alakiru asọhiru abatinu ọlọ́run wọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde.